أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وما بعد السلام عليكم ورحمة الله وبركاته أدعى قسم الله وبعد أترى من مساج ونبي ومحمد صلى الله عليه وسلم كانوا عليه وأنت في تفدادات ليلة ناري sọ̀rọ̀ wọn bá lè fi ọlá fún àwọn olùkọ́ wa kí wọ́n máa san lẹ́sàn lórí àwọn òbí tó bí wa lọ́nà gbogbo gbà kí wọ́n dákun jọ jáde ń sàn bá a ṣe fún wọn. sọ̀rọ̀ àwọn ti ìyá arahamu rahim. pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́wọ́n bá lè ọlá a ó tún máa tẹ̀síwájú lásùbà àtàárọ̀ tèmi. nínú tíra sahih bukhari eléyìí tí a máa ń kà fúnra wa. kitabul ilm هنا باب ذكر العلم والفتيا في المسجد هنا إما sọ̀rọ̀ nípa ìmọ̀ àti àwọn ìmọ̀ dáhùn àwọn ìbéèrè àwọn èèyàn ní mọ́sálásí. eléyìí jẹ́ báàbù kan tó ṣe wípé ó ń ju júwe iṣẹ́ àwọn olùmọ̀ nínú àwọn iṣẹ́ tí wọ́n ó máa ṣe ní mọ́sálásí tó sì jẹ́ sí wípé gbogbo àwọn àlùmọ̀ wọ́n máa ṣàǹfààní ń bẹ̀ pẹ̀lú ní kálukú ó sì máa mọ̀ yìí èwo ni mo ti ń ṣe tẹ́lẹ̀ tó dáa èwo ni ó bá mi wí yálà ẹni tó ń sọ̀rọ̀ ni àbẹ́ni tó ń gbọ́ tóun náà lè wò ó pé à eléyìí kò mọ̀ bá mu nínú ẹ̀sìn ẹ̀sìn ò mọ̀ faramọ́ eléyìí. àdìsí tó wà lábẹ́ báàbù yìí àdìsí kan náà ló wà lábẹ́ báàbù yìí sanad àdìsí náà lọ báyìí pé àdẹ́sà ni Qutayba bin Sa'id qala àdẹ́sà náà Layth bin Sa'd. قال حدثنا نافع مولى عبد الله بن عمر بن خطاب رضي الله عنه عن عبد الله بن عمر أرنا ولا ترفع عبد الله وما عمر كيرون قبا يونسيها وني أن رجلا وني أراكم كان نجوك قام في المسجد ó dìde láàrin mọ́sálásí níjọ́ arákùnrin yìí ó dìde láàrin mọ́sálásí níjọ́ náà lọ́hùn. faqala ya Rasulullah arákùnrin náà wá pe ànábì pé irẹ́ òjíṣẹ́ ọlọ́run min aina ta'muruna an nuhilla níbo ló pa wá láṣẹ níbo ló pa wá láṣẹ wípé an nuhilla wípé ká ti máa gbé. ara ní ìgbé ara ní òun ni kẹ́lìmà nù hílà yẹn ṣèbó ni ká ti máa gbé ara ní. فقال رسول الله صلى الله عليه وسلم anabi sọ́njọ́ náà yìí pé yòhílù alul madinati min dhil ulayfa gbogbo ẹni tó wá jẹ́ aráàlú madina ààyè ibi tẹ́tì máa gbé ara mi ti yín òun là ń pè ní zul ulaifa zul ulaifa yìí ààyè kan ní téèyàn bá ti rọra ń jáde díẹ̀ báyìí ní ìlú Madina ṣùgbọ́n lẹ́ni náà Madina ti fẹ́ kún bá ibẹ̀ òun àti Madina wọ́n ti jápọ̀ tán ṣùgbọ́n. tẹ́lẹ̀ aflan ó jáde kò ní inú ìlú Madina gẹ́gẹ́ báwa náà ti mọ̀ wípé gbogbo bíi lẹ́ni náà ló ń kún káàkiri káàkiri. tàbá wo nísìnyí a rí i pé ẹ worú Àkúrẹ́ pẹ̀lú Ọ̀bálé ìyàtọ̀ bẹ́ẹ̀ mọ́ sí láàrin wọn mọ́lẹ̀ ní méjèèjì ti kún pẹ̀lú ara wọn pàdé ara wọn. bẹ́ẹ̀ náà lọ́pọ̀lọpọ̀ nínú àwọn ìlú ẹ máa wò pé ìlú báyìí ọlọ́ba tiẹ̀ torí pé afúlánù wọn ò fi ṣe nǹkan kan náà ṣùgbọ́n níbi pé ìlú ń gbòòrò sí di náà ń kara ni ibi tá a pè ní dólè ifá yìí àwọn aráàlú Madina anabi ni wọn ó gbé ara mi tiwọn ní dólè ifá lu aàlù àwọn táwọn bá wá wá láti sham táwọn ń bọ̀ wá sí mẹ́kà àwọn ó gbé ara mi tiwọn níbi tá à ń pè ní mẹnali júfà àyè kan ní àyè yìí náà tá à ń pè ní júfà nígbà náà bákan náà àwọn tí wọ́n bá wá láti Najd wàyọ̀hìnlò àlọ́ Najd min qarni qarni wọn tó máa pè ní qarni al manazil ibẹ̀ làwọn náà ó ti kíni ibẹ̀ làwọn náà ó ti gbé tiwọn bàbá wa ibn umar ẹ̀rí wípé àwọn ni wọ́n gbà díìsì yìí wá mẹ́tẹ̀ẹ̀ta yìí wọ́n láwọn gbọ́ yìí dáadáa lọ́dọ̀ ànábì bẹ́ẹ̀ wọn ni qala ibn umar bàbá ibn umar ni wa yaz'umun bàbá wa ibn umar ni àwọn èèyàn wá rò pé àná rasulullahi sallallahu alayhi wa sallam qala pé ànábì tún sọ pé wa yuhillu alu yemen pé àwọn aráàlú yamani náà àwọn náà gbé ara mi tiwọn ní yàlámlám wọ́n pa ìkan náà ní yàlámlám nígbà náà pé abẹ làwọn aráàlú yamani ó ti gbé tiwọn. fakana ibn umar afa abdullahi ibn umar ni yakul lam afqa uadi mi rasulillahi sallallahu alayhi wa sallam. ọ̀rọ̀ tí a sọ gbẹ̀yìn wípé àwọn aráàlú yamani wọ́n gbé tiwọn ní yàlámlám wọ́n ní èmi ò gbọ́ yẹn yé lọ́dọ̀ ànábì sallallahu alayhi wa sallam ṣùgbọ́n àwọn èèyàn kan sọ wípé àwọn gbọ́ bẹ́ẹ̀ eléyìí ni tá à ń pè ní amanatul ilm amanatul ilm ló fà á ló fi jẹ́ sí pé imadis kìí sábà dojúrú lókun ìgbà téèyàn bá ṣiṣẹ́ tọ̀ báwọn afáàtì máa ṣiṣẹ́ tọ̀ lẹ́yìn máa ń pẹ́ tí wọ́n bá sọ̀rọ̀ kan tí wọ́n bá sọ́bọ̀ wọ́n ó ṣiṣẹ́ lórí wípé sí ọ̀rọ̀ yẹn fìdí múlẹ̀ bẹ́ẹ̀ lóòótọ́ torí páwọn sọ̀hábà tó gbàdí ìsìwá wọn jẹ́ kí nǹkan yẹn ó dàrú èyí tí wọn ò bá gbọ́ wọ́n ṣe ìtẹ̀rọ̀ ẹ wo ìtọ́rọ́bù wọn báyìí ẹ wo ìtọ́rọ́bù Abdullahi bin Umar wọ́n lé lẹ́yìn àwọn gẹ́gẹ́ ọgbọ́ o ṣùgbọ́n àwọn arí pé àwọn èèyàn sọ bẹ́ẹ̀ wípé wọn a máa gbé ara mi ní ààyè tó wá wá rí bẹ́ẹ̀ pẹ̀lú eléyìí tá a sọ yìí náà a tó padà máa sàlàyé ní báàbù làhájì àti báàbù umura dáadáa ṣùgbọ́n kákàrà mú níwọ̀n bá náà báyìí pé torí pé ń kálukú lọ́wọ́ pé irú èmi ní sàrà Nàìjíríà lèmi ànábì ọ̀dà kọ́ ara nàìjíríà bó làwọn ti gbé tiwọn bẹ́ẹ̀ ni ànábì ọ̀dà kọ́ ara nàìjíríà ló tọ́ kọ́dà ọ̀pọ̀lọpọ̀ kọ́ńtì nàìjíríà ọ̀dà ẹnu àwọn péréte tó dákọ náà nì ṣùgbọ́n bá ànábì ti dákọ rẹ̀ yẹn ọ̀rọ̀ yẹn ti sákù lórí wípé gbogbo ibi tí wọn náà bá ti ń gbà bọ̀ tó o bá ti ṣe déédéé ààyè kan nínú àwọn ààyè tá ànábì yìí bẹ̀rù wọn ló ti gbé tiẹ̀ ti ń àwọn àyè tí wọn náà lè gbà wọlé gbogbo àwọn tá àyè tá ànábì dákọ yìí gbogbo ẹ̀ náà ni èèyàn lè gbà wọlé tó sì jẹ́ sí pé èèyàn ò lè gbé ara mi níbẹ̀ lọ́pọ̀lọpọ̀ gba ẹlòmíràn gba mọ́kà wọlé ẹlòmíràn gba jẹ́tà wọlé àti gbogbo àwọn àyè míì náà tó nǹkan kálu kó nǹkan gbà wọlé nàdá dìbò wa sọ pé ara àlùmọ̀dínà gbé tiwọn ní zoli ulaiba ìtumọ̀ nípa tó wọn náà bá ti tó bá ti pé màdínà lọ òun tó kalẹ̀ ní Madina ńgbọ́ bá ti ní èrò pọ̀ ńlọ Mẹ́kà báyìí ibẹ̀ náà ni mọ́tò rúùtù bíi tí mọ́tò ọgbà lọ sí Mẹ́kà náà nìyẹn abẹ náà ọba Allah gbogbo àwọn ààyè wọ̀nyí láti lè máa jọ́sìn àwọn ìjọsìn wọ̀nyí táwọn obìnrin ládá tó pọ̀ ọlọ́run dákun ṣe nírọ̀rùn fún àwa náà o àsìkí bẹ́ẹ̀ tá a fi lè ṣe àlàáfíà bẹ́ẹ̀ tá a fi lè ṣe àbẹ̀ ọlọ́run ọba àlejò ọlá kọ́lọ́run eléyìí náà kúkú ní orígun kan ní nínú ìjọsìn wa tí ó yẹ kí mùsùlùmí kó já jùlẹ̀ bí ti wù kí nǹkan orí tí èèyàn bá ti ní kápá èèyàn gbọ́dọ̀ ṣe ni o torí kọ́rọ̀ yẹn la pé nínú ẹ̀sìn ẹni tí ò lówó lọ́wọ́ lè jọ́nà ẹ̀fún fẹ́ni tó lówó lọ́wọ́ tí ò lọ ọ̀ràn yẹn ni o ó lè jìyà wájú ọlọ́run o torí pé lẹ́ni ọ̀pọ̀lọpọ̀ ti sọ́sọ́ di wípé ẹni tó bá ní kápá ni èmi ò sì ní kápá o sì lówó lọ́wọ́ o sì lálàáfíà tó bá lówó lọ́wọ́ tó ní kápá lálàáfíà ọlọ́run ó lọ́wọ́ rẹ̀ níwèé àlèkè àmọ́ ẹni tí ò lówó lọ́wọ́ òun lọ́wọ́ lálẹ́ tó tọ́ ẹni tí ó sì lówó lọ́wọ́ náà lọ ìdí ìlówó ni kódà nínú àwọn ọ̀rọ̀ yìí pé ẹni tí ò bá lówó lọ́wọ́ tẹ́mi sì wá ń bẹ̀ pé tó bá ti àwọn abẹ́rẹ́ ọba àlejò ọlá mọ́wá jẹ́ ká máa fi mọ́jà fi àrà ánúkú yàtọ̀ àwọn àbáwá ìtumọ̀ rẹ̀ ni pé mo fẹ́ lọ mo fẹ́ lọ kéèyàn mọ́wá rí ṣe ọlọ́run dákun wọlé agbára ìwọlé ògo rẹ̀ yé kí gbèsè ayé ọrọ̀rùn fáwa náà débi káwa náà ó lè sùn àti ájì tàbá tó sọ̀rọ̀ yẹn tán ká tó ṣe èyí tó tún jẹ́ àwọn ọ̀nà bákan náà umra abẹ́rẹ́ ọba àlejò ọlá eléyìí tó jẹ́ ọ̀nà yẹn ọlọ́run ti yọ̀ǹda eléyìí fáwa náà ṣùgbọ́n برحمتك يا أرحم الراحمين وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه وسلم السلام عليكم ورحمة الله وبركاته